ojúmọ́ re ní mẹ́mọ́ ojúmọ́ re ní máfè ẹmọ́jire lóko lé àfẹ́ bòjòjire nísàrẹ̀ bẹ́mọ́jire bí òjire àgóǹgó lẹ́ẹ̀mọ́ báfẹ́ bòjòjire bí òjire àgóǹgó láfẹ́ bòjò bẹ́ẹ̀ lólùfẹ́ mọ́nbáwòrán Orísun bẹ́ẹ̀ bá ti jire àbùṣẹ́bùṣe ò torí pé ojúmọ́ re ní mẹ́là mọ̀sàkì àràbà ọmọ erin fọgùn lálọ́ ojúmọ́ owó ojúmọ́ ọlá ojúmọ́ àìkú baálé ọ̀rọ̀ olómọ ògbó alónìí ò torí pé ìtúmọ̀ yìí lódì ká máa tún wá ṣe ìfà lódì ká máa fà á mọ́ra bọ́jọba yóò á kan rí bóòrùn bá yọ àkàtàrí ẹ̀ mú kí ìmúṣe kí ìṣe má láàfẹ́ kábàáyé ń láyé fẹ́ náà o kọ́ máa fẹ́ wa sówó kọ́ máa fẹ́ wa sọ́lá kọ́ máa fẹ́ wa sáìkú baálé ọ̀rọ̀ lọ́jọ́ tòní lórí ètò yìí ètò ojúmọ́ re bójúmọ́ ti ń mọ́ wa lọ́jọ́ tòní a ó ṣẹ́gun ọ̀tá a ó rẹ́yìn odi òtòrí pé ọjọ́ ìṣẹ́gun náà la wà yìí adédire adéèló kọ tèmi ọmọ torí pé asúntigbedé labala labala ohun kankan tó ṣe kókó tó ṣe pàtàkì nípa ìdàgbàsókè orílẹ̀-èdè nàìjíríà òun náà láàsì mọ pẹ̀kẹ́lú ẹ wo ẹyẹ ìfapá kan fò etí kan ò yẹ rí bẹ́ẹ̀ bá ti ń rí akọ dandan ní kẹ́ ẹ rábo bẹ́ẹ̀ bá sì ti ń rí táyé dandan ní kẹ́ ẹ rí kẹ́hìndé lórí ètò lẹ́nìí èmi àti ọmọ yín olólùfẹ́ yín náà la wà lórí ètò bóòní bá ń sálámọ̀ sáwọn ará ilé. ẹ ará ilé akínyín mo kíyín ẹ káàbọ̀ sórí ètò ojúmọ́ ire ìtọ́jọ́ tòní ọlálẹ́kan ọmọ yáwálé lèmi jẹ́ lọ́jọ́ tòní bí ọ̀túnba adéoyè ṣe sọ ọ̀rọ̀ tó ṣe pàtàkì sí orílẹ̀-èdè nàìjíríà tó kàn omi tó kàn wọ́ tó kàn gbogbo wa pátá láàmú bára wa sọ a dáadáa kó wa ọlọ́run á sì jẹ́ kó wa ẹ jókòó lé nǹkan àbí kẹ́ ẹ fi nǹkan sídìí kẹ́ ẹ jókòó lé hmm. kájọ máa gbádùn ètò ẹ káàbọ̀. Hmm. ọ̀yáwálé hmm? bàbá ń sọ̀rọ̀ nípa àdàgbàsókè ẹbí ọ̀sálàáfíà àbí ààbò tó péye ìlú ò lè dàgbàsókè torí pé bàbá ń sọ̀rọ̀ nípa àwọn olùdókòwò àtàwọn tí ó nífẹ̀ẹ́ láti ṣe nǹkan lórílẹ̀‐èdè yín bó bá ti di pé kò sáàbù fẹ́mi àti dúkìá bó ní ìdàgbàsókè ṣe fẹ́ bá rò lóhùn ẹ̀yẹ ẹ̀yẹ wa nínú ilé ìdí èyí ńlá fúnikà àjọpọ̀ ẹ̀kẹ́lu ètò ààbò lórílẹ̀‐èdè nàìjíríà ìpànìyàn lọ́tún lọ́sì pàápàá jùlọ àwọn agbófinró tó ń gbófin ṣọlẹ̀ àwọn a ní kí wọ́n fẹ́ni lójú tó jẹ́ pé àṣà ló wà lẹ́nu wọn àwọn tá a ní kankí lẹ́yìn tó yẹ pẹ́gun gangan ò ní wọ́n fi sọ́wọ́ ẹ̀sẹ̀ yún lé ní torí pé bí kú lé ò pani tòde ò lè pani ẹlẹ́ẹ̀kejì ń bẹ òun náà ní ọ̀rọ̀ àwọn onísùmọ̀mí káàkiri tó ti wá di tọrọ fọ́nkálẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà wa yìí kan náà ní àwọn ajínigbé wọ́n ti wá di pé okòwò ńlá ni wọ́n ń fi ọ̀rọ̀ ìjínigbé ṣe lórílẹ̀ wa iná làágbọ̀ bandit lọ́tún bandit lọ́sì wọ́n ṣe kí ni eh, ẹ̀yà kan bẹ́yà kejì í jà láwọn apá ibìkan ní ìpínlẹ̀ Benue àti àwọn ìpínlẹ̀ tó súnmọ́ wọn kí lọ́nà àbáyọ kí ni ìwòye sí wa nípa ìṣòro yìí ó ń gangan láwùjọ mọ́ pẹ̀kẹ́lù lórí ètò yìí ètò wa Ojúmọ́ Ire lọ́jọ́ tìní bá a bá sì ní ká wo ètò ààbò káàkiri káàfàtà ń gbogbo àgbáyé òun náà ló jẹ́ pé eh, ìjọba ti mọ mú ètò ààbò lọ́kùnkúndùn gẹ́gẹ́ bí òfin orílẹ̀-èdè nàìjíríà 1999 constitution as amended bá a ṣàtúnṣe sí i ó jẹ́ kó yé wa pé ohun tó jẹ́ iṣẹ́ ìjọba alákọ̀ọ́kọ́ ó ní ààbò ẹ̀mí àti dúkìá àwọn aráàlú pé ẹ̀mí wọn gbọ́dọ̀ dè má bá sì fẹ́ jáde láàárọ̀ wọn lè jáde pẹ̀láyọ̀ kán wọlé pẹ̀lú àlàáfíà má bá sùn kan forí lóṣù ká kan forí kan sì sùn dáadáa ǹjẹ́ bẹ́ẹ̀ lórí lórílẹ̀‐èdè nàìjíríà inú rírà yìí lo ń làwọn èèyàn ṣe ń sùn eléyìí la fi ní pé ká jọ pẹ̀kẹ́ lu ọ̀rọ̀ ètò ààbò ní déédéé sáà tá a wà yìí àbíbò ní lọ́dọ̀ rẹ̀ wálé. èmi fi ẹ̀ lè sọ pé kò sí orílẹ̀-èdè kórílẹ̀-èdè kan tàbí ìpínlẹ̀ kípínlẹ̀ kan tàbí àgbègbè tí ọmọ ènìyàn ń gbé tí ò bá ti sí ìdáàbòbò tó péye fún ẹ̀mí àti dúkìá kò sírú ìgbé ayé ìrọ̀rùn kankan nírú bẹ̀ a ò tiẹ̀ lè sọ nípa ìdàgbàsókè rárá bó ti lè wù kó rí kó mọ hmm. kò sí ìdàgbàsókè níbi tí ò bá ti sí ètò ààbò tó péye gẹ́gẹ́ bó ṣe mẹ́nubà ìwé òfin orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bí ìwé òfin gbogbo orílẹ̀-èdè àgbáyé káàkiri ó sọ pé ohun àkọ́kọ́ tí ìjọba gbọ́dọ̀ kọ́kọ́ ṣe òun ni pé kí àwọn ọmọ orílẹ̀-èdè kan kí wọ́n wà ní kí ààbò tó péye kó wà lórí wọn ìdí ẹ̀ ni orílẹ̀-èdè gbogbo ṣe ní àwọn oríṣiríṣi ètò fún ìdáàbòbò ara àwọn ológun àwọn ọlọ́pàá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lórílẹ̀‐èdè nàìjíríà àwọn ológun ojú òfurufú wa torí omi wa táwọn orí ilẹ̀ wa bẹ́ẹ̀ la ní ọlọ́pàá a tún ní àwọn kan tá à ń pè ní àtọ́ dáàbòbò ìdáàbòbò ìṣọ́ ara ẹni tá à ń pè ní civil defence bẹ́ẹ̀ la ní káàkiri káàkiri bẹ́ẹ̀ náà la tún ní àwọn kéyèké kọ̀ọ̀kan tí àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan tiẹ̀ ti dá sílẹ̀ mm. ṣùgbọ́n pẹ̀lú gbogbo ilé ìta ni báwo ni orí báwo ni ààbò wa ṣe péye tó lórílẹ̀‐èdè nàìjíríà hmm. ǹjẹ́ ọwọ́ wa ló wà ní sọ́wọ́ ìjọba ló wà ní ṣé ọwọ́ àwọn aláàbò wa ni ṣùgbọ́n ohun tó wá kọ wá lóminú nísìnyí gangan tó tẹ̀ wá ń gbà wá lẹ́rù ni pé àwọn tá a fi iṣẹ́ ààbò lé lọ́wọ́ tá a ní pé kó máa dáàbò bò wá ó ṣe wá jẹ́ pé àwọn gangan ló wá ń ṣekú pa ẹ̀mí àwọn aláìṣẹ̀. ọ̀yàwálé já ti bí wò ó ń já ti bí pẹlẹbẹ mọ́ọ̀lẹ̀ jẹ́ ọlọ́pàá ó ti ń di mọ́lemọ́lemọ́ ó ti ń di lemọ́lemọ́ kìíní Johnson wọ́n pa mi títí ń wo bọ́ọ̀lù ìkejì ń obìnrin ti jẹ́ wọ́n pa ní àgbègbè Àjẹgúnlẹ̀ ní ìpínlẹ̀ Èkó iná ni ká wí ká fọ̀ àwọn ní Ifọ̀ ní ìpínlẹ̀ Ògùn àwọn SARS wọ́n tún yìnbọn pa ẹnìkan níbẹ̀ tó jẹ́ pé yìí tiẹ̀ di wàhálà ó di yẹn pan yanrìn náà mm-hmm. lóríṣiríṣi kí ló ń ṣẹlẹ̀ eh, orílẹ̀-èdè náà láti ń gbé láti gbà ìwà orílẹ̀-èdè láti ń gbé láti gbà ìwà ṣebí àwọn ẹni yìí tá a pè yìí ní ọlọ́pàá mm. àwọn yìí ló jẹ́ pé ìjọba gbà wọ́n ara wa ni wọ́n àkọ́kọ́ mm. ara wa ni wọ́n mm. a gbà wọ́n síṣẹ́ wọ́n ń gba owó ìjọba owó tí wọ́n dẹ̀ ń gbà ta pẹ̀lú owó ìjọba ṣègbó owó owó orí àwọn aráàlú náà ni la ní pé kí wọ́n máa dáàbò bò wá ó ṣe wá jẹ́ pé ó ṣe wá jẹ́ pé àwọn náà ló wá ṣekú pa oríṣiríṣi àwọn ọmọ àwọn ọmọ orílẹ̀-èdè hmm, nàìjíríà. ojú oríṣiríṣi ojú làwọn èèyàn fi wò bàbá ní ká wò pẹ̀lú bí bí àwọn ọmọdé dúró. ó dàbí pé ó dàbí pé a lè sọ pé ká má bàa ká má ṣe ọlọ́run ká sì hmm. má ṣe àwọn àwọn agbófinró wa àwọn ọlọ́pàá wa a lè sọ pé gbogbo wọn náà ni ò dá ṣùgbọ́n àwọn kàńdà kan nínú rẹ̀ sí wọn. ẹ kí ló táwọn kàńdà ìwà ń pọ̀ báyìí kí sáà sẹ́nìkan ló yìnbọn fún àmẹ́lẹ̀ta níbi kọ̀ọ̀kan ni àwọn kan wò pé bóyá àìmọye eh, ló ń ṣẹlẹ̀ àìmọye ló ń ṣẹlẹ̀ èmi lérò pé. àwọn kan rò pé ọ̀nà tó gbà gbà àwọn wọlé gan mẹ́hẹ̀ẹ́ pé mímọ ta ló mọ àkọ́kọ́ gidi ọ̀rọ̀ tó ló sọ torí àwọn wo là ń gbà síṣẹ́ hmm tá a bá ní àwọn ìrìn àjò kéékèèké táwa náà ti rìn mm. àwọn ibì kan tẹ́ ẹ bá rí ọlọ́pàá mm. iṣẹ́ ọlọ́pàá sì máa wù yín ṣe mm. torí àárí ọlọ́pàá gẹ́gẹ́ bí ẹni tí à ń jẹ ẹ ò ní rí àwọn ọlọ́pàá gẹ́gẹ́ bí ẹni tí ò ní kàn ṣe. èmi sì àmọ̀ lùkàn tó jẹ́ pé ọkọ̀ tí àwọn ọlọ́lá wa ń lò tán fún ilé sáyé òun làwọn kó fáwọn ọlọ́pàá àwọn tó bọ́ dé Dubai bẹ́ẹ̀ wọ́n ṣe é lò ó. ìdí ni pé àwọn àwọn ìlú tà ń sọ yìí àwọn ìjọba àwọn òṣèlú wọn àwọn tó wà ní ní tó di agbára mú agbára òṣèlú mú wọ́n rí i pé ní wọ́n mú ní ọ̀kúnkúndùn hmm. ohun tá a pè ní ààbò ìdí ni pé ohun tẹ́ ẹ bá fẹ́ fi afẹ́ dáàbò bo ẹ̀mí ara ẹni afẹ́ dáàbò bo ẹ̀mí eh, afẹ́ dáàbò bo dúkìá ara ẹni àwọn tá a fẹ́ fi sí ipò yìí kó máa ṣiṣẹ́ ìdáàbò bo yìí wọ́n gbọ́dọ̀ jẹ́ àwọn tó dára àkọ́kọ́ àwọn wo là ń gbàgbà wọn síṣẹ́ àwọn wo là ń gbà gangan ṣé ṣe pé lágbájá o ti tẹ bá pàdé ọlọ́pàá mi aṣọ ọrùn ẹ̀ a sì máa rí yín lára tẹ bá rí ọlọ́pàá mi bó ṣe máa máa ṣe a sì máa rí lára ọlọ́pàá tí ó wọ aṣọ aṣọ á wà lọ́rùn ọlọ́pàá yóò gbébọn lọ́wọ́ ẹ̀ sì bá nílé ọtí. ọ̀làlẹ̀ kan ó dà bí ọlọ́pàá bá wa mutí tó ti yó lọ ní bó tó ti dáàbò bọ aráàlú ìṣekúṣe. ọ̀dà tí a bá ń sọ̀rọ̀ pa pé ibi tá a ti fẹ́ gbà wọ́n orí bẹ́ẹ̀ gangan ni a gbọ́dọ̀ ti wò ó ẹni tí ọba gbà wọlé ni ó ṣiṣẹ́ tó fẹ́ ṣe irú èèyàn tó bá sì jẹ́ ni gẹ́gẹ́ bí òǹwòye kan ó ní ẹni tí wọ́n bá gbà ń pé kán bẹ̀rẹ̀ sí ní ṣe àyẹ̀wò ọpọlọ fún wọn ń pé ṣé ọpọlọ rẹ̀ tó dúró déédéé láti ṣe irú iṣẹ́ torí kì í ṣe gbogbo èèyàn náà ló ti lè ṣe gbogbo iṣẹ́ o kódà dúró dé bí iṣẹ́ eh, pèdèpèdè àbí sọ̀rọ̀sọ̀rọ̀ kì í ṣe gbogbo èèyàn náà ló lè ṣe ó ní ipá àti agbára tẹ́nì kọ̀ọ̀kan ní ẹni tí ò bá wá kúnjú òṣùwọ̀n tó bóyá nípa ọpọlọ o àbí nípa ìlera àbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lákàwọ́ pé ó dà torí pé mo fẹ́ mọ gbowó oṣù kébì náà máa rí bí iṣẹ́ kan lọ n la fi ń ṣiṣẹ́ ìṣèyún lé ní. ẹlẹ́ẹ̀kejì eh, ó ní ìwòye sí nípa ètò ẹ̀kọ́ torí pé bàbá ní ká wò ó ní àwọn iléèwé wọn máa ń kọ́ wa láwọn nǹkan kan pa láti iléèwé lákọ̀ọ́bẹ̀rẹ̀ social studies ti mú ìbáṣepọ̀ wà láàrin ẹbí aráàlú extended family àti immediate environment ìyẹn ibi téèyàn ń gbé tí yóò jẹ́ kó o mọ̀ pé àwọn tó jẹ́ alábàágbé rẹ̀ ààrẹ èèyàn sí oṣù bọ́ọ̀sì ṣe gbogbo wà sí wọn rèé ẹni tí ò gbà wọn bí ìkọjá ọ̀pọ̀lọpọ̀ ọlọ́pàá ayédèrú ìwé ẹ̀rí ordinary ssc ayédèrú ló wà lọ́wọ́ rẹ̀ ló pọ̀ lọ́wọ́ wọn. ká tó wá bèlè bàbá tó fẹ́ wò ó bó bá ti ń di pé wọ́n ń sún wọ́n ń sún ó ní àwọn kọ̀ọ̀kan tó yẹ pé àwọn ibi tí ìdánilẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ dé fẹ́ nìkọ̀ọ̀kan ká tó gbà wọ ibi iṣẹ́. bẹ́ẹ̀ láti ibi tí a ti máa bẹ̀rẹ̀ náà ni hmm. irú àwọn òòlà ń gbà hmm. báwo ni a ṣe ń ṣe àyẹ̀wò wọn tó kó tó di pé a gbà wọ́n síṣẹ́ hmm. nígbà tá díẹ̀ lọ́wọ́ àwọn tá à ń gbà púpọ̀ náà lọ́wọ́ ìjọba tó ń gbà wọn àti ọ̀nà tí wọ́n ń gbà ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn. nígbà kan rí olóyè ààrẹ orílẹ̀-èdè nàìjíríà nígbà kan mm, mm. Dr. Goodluck Ebele Jonathan mm. ní ọdún kan wọ́n ní pé ó ń lọ bóyá ó ń bọ̀ lẹ́kọ̀ọ́ ó ń lọ sílùú èkó ni àbí ó ń lọ síbi kan ó ya ibi tó pè ní police training college nígbà tó débẹ̀ ipò tó wà kò dára rárá. pé ṣé ibi tẹ ti ń dá àwọn láàbò wọn lẹ́kọ̀ọ́ àwọn tó fẹ́ máa dáàbò bò wá ibi tẹ ti ń dá wọn lẹ́kọ̀ọ́ rèé Mm. ó dà ó dàbí ìgbà tẹ́ fẹ́ dánilẹ́kọ̀ọ́ mm. tí ìdánilẹ́kọ̀ọ́ gan ò múyán dóko tí ò mm. múyán lórí irú ẹni bẹ́ẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ wò lẹ̀ fún un ẹ bá ti gbà wọn báyìí wọn ti bọ́ síta wọn ti bẹ̀rẹ̀ sí máa ṣiṣẹ́. ọmọ yìí tó tiẹ̀ pa mí lẹ́rìn jù torí bàbá ń wo tàràlù náà káwò láàrin ara wọn gangan ní agbègbè làdọ́ọ̀ ní eh, àpápá ní ìpínlẹ̀ èkó ń bì àwọn ẹ̀ṣọ́ aláàbò iná wọn ń para wọn ó pa ọ̀gá rẹ̀ kan ìbọn bá ìkejì rẹ̀ náà àwọn kan lówó náà ń jà sí àwọn kan ní kí ìṣòwò bó bá dé ìlú àbújá náà sọ gbàgbé civil defence àti ọlọ́pàá àwọn ọlọ́pàá tó wà lójú pópó ìjà yìí ni ó pé ó pọ̀ náà ó wà kíní. láàrin lasman àtọlọ́pàá. ó dàjà wà wò báyìí ṣé ìwà àwa yìí náà kọ́ jọ ń gbé látìgbà yìí wá ni ṣáà ni frustration pé àìní ìmóríwú ìmóríyá tó fún wọn ṣé ló ń fa àwọn ìwà jàtìjàtì. ìwà jàtìjàtì tó ń ṣẹlẹ̀ yìí kò kí ń ṣe tó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ hmm. kò yí tó bẹ̀rẹ̀ láyé straight bullet láti ayé straight bullet nǹkan tẹ̀mí wá ní pé ó dàbí ẹni pé ṣe ló wá ń peléke sí hmm. àwọn ọ̀nà owó wa la gbọ́dọ̀ gbà hmm. láti rí pé kò ṣẹlẹ̀ mọ́ tó wá di pé ṣé kò wá ṣe pé ibi tá à ń lọ báyìí ni pé ká wá rí ọlọ́pàá ká mọ̀ sá lọ ẹnìkan sọ fún mi lọ́sẹ̀ kan ó ní tí wọn bá lọ ọlọ́pàá kó sá lọ tó bá wá rí olè gan kó kúkú sá lọ sọ́dọ̀ olè torí olè sì lè olè wàá mọ̀ pé olè sá lélẹ̀ hmm. ṣùgbọ́n ọlọ́pàá tó yẹ kó dáàbò bọ́ tó rò pé bẹ́ẹ̀ ló yẹ kó ti dáàbò tó wá di pé àwọn gan ló ń yìnbọn pa wá. Hmm. ẹ̀yin èèyàn wa nílò ilé ètò yín ètò Ojúmọ́ Ire yóò mọ tẹ̀ síwájú ṣùgbọ́n wọn ní bó bá rí olè bó rọlọ́pàá tó wà sáfọ́lọ́pàá ni tó sálẹ̀ òde olè ṣùgbọ́n lágbára Ọlọ́run olè ẹ̀mí olè dúkìá ò ní í jà wá ẹni tó ṣe kókó tó ṣe pàtàkì ni pé kàndá ń bẹ́nu rẹ̀ sí ṣùgbọ́n kì í ṣe gbogbo ọlọ́pàá kódà aráwọn ọlọ́pàá tán gbóríyìn fún dáadáa ọláfimíhàn adéoyè nípínlẹ̀ ọ̀ṣun eh, lẹ́nu jọ́ mẹ́ta yìí ló jẹ́ pé ìjọba wọ́n ṣe ìgbóríyìn ìwúrí ńlá fún ó pé arákùnrin yìí ṣe takuntakun ní ìpínlẹ̀ ọ̀hún ọlọ́pàá mélòó ni wọ́n ń ṣerú ẹ̀ fún eléyìí sọ fún wa wó pé eh, àwọn tó dáa náà wọ́n sì ń bẹnu iṣẹ́ ìní ṣùgbọ́n kí ni ìwúrí tíjọba náà ń ṣe fún un àti pé kí làwọn ìgbésẹ̀ ọlọ́pàá mélòó la ní lórílẹ̀‐èdè nàìjíríà mélòó gangan làwa tá a wà ń bẹ̀ ǹjẹ́ wọ́n tó láti ṣọ́ ẹ̀mí àti dúkìá wa eléyìí láwọn sọ lórí ètò yìí ètò wa ojúmọ́ ire tá a bá padà dé ojúmọ́ ire yóò tẹ̀síwájú mọ́ kí yín o ẹ kú kalẹ̀.